balẹ̀. Badmus Badmus mo sọ fún yín pé kó o fọkàn balẹ̀. Eh, because <laughs> ẹ̀rù ń bà mí o ìwọ ló mọ̀ wọ́n dáadáa èmi ò mọ̀ wọ́n dáadáa. Eh, kò sí gìrì kò sí gìrì kò séwu eh, fọkàn ẹ balẹ̀. tó bá ti ní kí n fọkàn balẹ̀ pé kò ní sí problem it's okay má fọkàn balẹ̀ because. mi ò ṣe máa bá wọn ṣiṣẹ́ mo mọ̀ wọ́n dáadáa Don't get yourself worried. Ẹ náà ah wọ́n pé ìwọ ló mọ̀ wọ́n ìwọ ló ti bá wọn deal dáadáa èmi ò bá wọn deal rí. Wo tán bá ṣe tán bá ṣe iṣẹ́ tà ń sọ yìí ìwọ gan-an inú á dùn. Then there is no problem. Mo fún ẹ ní assurance. All right. Báwo wà ni? Ẹ jẹ́ ká pàdé ní club à lè sọ bẹ́tà. Kí ni? Èwo ló tún gbé bọ̀ yẹn? Irọ́ irọ́ irọ́ mi ò club. Mi ò lọ club jọ òkùnkùn bírímù bírímù àwọn òde mákì. òkùnkùn bírímù bírímù àwọn òde mákì. ìwà ìbàjẹ́ ni òun ẹ̀wà ó ká. Um, guys. I'm giving you 24 hours. 24 hours? go, let's go. Oh yeah, come, come, come. On est, nous sommes. time, Joe. Yeah, on est là. On nous a commis ça.

dẹ̀ padà waste ọmọ ìdá. àbó tiẹ̀ máa rìn mo mọ níbi ìdá dànù ó ń sọ̀rọ̀ ó ń báyọ̀ jà jẹ́jẹ́ ló máa ń lọ ah! ọmọ ayé le o but but ọ̀rẹ́ jọ ṣáṣe ìjà ah, èmi ṣèwò mi ìmọ̀wọ́ o. ẹ kò ṣèrò o ṣe ọ̀pá ṣe. mi ṣe èmi ni. mo máa ń ṣàwọn olórí burúkú náà gba ẹ̀gàn sí ẹ̀kọ́. èmi àtẹjọ mọ́ra ni ó ṣe fún twenty four hours. Olúwa. You wan touch am? You dey grab everybody eh? food. Ah, wetin dey do there na? Dem catch you there na? Mo bẹ̀rù ènìyàn, mo bẹ̀rù ènìyàn, ènìyàn ẹlẹ́rùn ara. Àwọn olótúndé ìṣiṣẹ́ yẹn ju àwọn nítẹ́gọ́sì guys yẹn lọ. Èyí náà tí ẹ̀ṣẹ̀ ń ṣe ni ti ń ṣe tipẹ́tipẹ́ náà. Jíbọ́lá. Jíbọ́lá. ẹ mú dáhùn. ẹnu ẹ ẹ Ọlọ́run má jẹ́ kó kó bá ẹ. kò lè kó bá mi. just remember you are still in the school premises. o ti gbọ́. ìyá wa lè sọ síbẹ̀ ká kú síbẹ̀. àbí. Ọlọ́run máa gbà wá ni. ok ọ̀rọ̀ yín sì yé mi ọ̀rọ̀ yín sì yé mi. kí ló ń bẹ̀rù fún sìn. mo ò ní bẹ̀rù mo ti gbọ́. mo dúró náà owó ẹ̀ṣẹ̀ wo ló lè ṣe wọn náà tó bá ṣáájú ìgbà yẹn. tó bá ti rí wọn kó bí wọn ẹ jọ ọdún wa tán bọ́ọ̀lì ẹ jẹ́ ká ṣe bọ́ọ̀lì tán. àwọn tí wọ́n lè ṣe kó má mú jẹ kò sí kò sí mi ò lè sọ gbogbo mi ò ní bí táwa yìí kò sí. ọmọ ènìyàn wọ́n ṣe iṣẹ́ bá a ṣe ní kí wọ́n ṣe gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ṣe ṣe. ṣé yìí ò sọ fún ẹ. ó sọ bẹ́ẹ̀. mi ò sọ fún ẹ pé kó má káyà sókè. sórí àwọn bọ́ìsì àwọn ṣẹ̀ máa bẹ̀ mí ṣiṣẹ́ àní iṣẹ́ wọn máa ń nìtì pé pé bó ṣe rán wọn gẹ́lẹ́ gangan náà ṣe máa ṣe. kúrú kó má bàjẹ́ náà lè hàn sá fún tẹ́lẹ̀ bẹ́ẹ̀ nísìnyí tèmi ti mọ̀ pé ìwọ ti ní wọn lọ́wọ́ kò sí bẹ̀rù mọ́. meanwhile balance wọn èèyàn láti fún balance wọn so that uh, because irú wọn tó bá fún balance wọn olú ẹ̀ náà máa bounce padà wálé lórí. mo ti sọ. So mo ti san èèlò ah, ní five hundred thousand. five hundred thousand. oh ah, thank you very much. bàtò ti sọ mi pé wọ́n ti yanjú ẹ̀ báyìí mo ti dáwó sí wọn. so ká máa rìn ní falala. falala láwa báyìí. ṣé ká jẹun lé ní àná ká lọ jẹun ta. ẹ ká bọ́ gbòòrò. Ah. jà bọ́ gbòòrò. Um, ṣé wà wọ́n nǹkan kan yé mi mọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ tẹ́lẹ̀ bá máa wí á rí empekas títàn bá máa rí òun rí ẹni bì kan jọ ń tòrọ lọ kí gangan ni tó ń ṣẹlẹ̀ láàrin mi àtẹ. ọlọ́ọ̀lẹ́ ó yẹ kó mọ̀ pé ẹni tó bá mọ iye òun la máa tà fún. so you are telling me now that mi mọ iye mọ́ǹsìn. kó o ṣe pé òun mọ iye mi bọ̀ sí fọ́lá mo fẹ́ ṣe ẹni you don't have money mo fẹ́ ṣe gba you don't have money you don't have money ṣé you don't have money ni mo máa máa. Adéṣewà. seriously mi ò understand nǹkan tó ń ṣẹlẹ̀ náà gbà wo ọmọ tó máa ń lọ jẹ́jẹ́ yẹn kẹ́mi wọn láì wọn ti pọ̀ ọmọ yẹn. wọ́n ti pa jẹ́ yẹn. wọ́n ti pa ọmọ yẹn. àwọn olóṣèlú yẹn. ṣé wàá sọ pé ò gbọ́ ni. kí ni ìmọ̀ àbí bẹ́ẹ̀ ń sọ yìí. kẹ́mi tí wọ́n pa sí ẹ̀yìn accounting department mẹ́rin. ẹ máa gbọ́ ẹ má bínú àwọn wo ni ẹ̀yin lérò pé ó lè ṣiṣẹ́. irú béèrè wo ló ń béèrè èmi rèé ìwọ rèé ń béèrè ọ̀nà ta ló ti débẹ̀ rí náà méjèèjì ìfọ̀nà ọ̀bà bẹ̀ má kó bá mi mi ò mẹ́ni tó pa òòjọ́ òòjọ́ o wọ́n ti pa gẹ́ yẹn. wọ́n bù ṣá ẹ̀ ni ó ga o mi mọ̀ pé mo o skul yìí ti kúrò lọ́kàn. ìyẹn ò ní kó kó fi skul ẹ̀ o. kúrò lọ́kàn mi tá a bá ń lọ receive lecture by ọkọ olú ẹ̀ máa wà lókè ni. ọdẹ mi fẹ́ fún mi pé ọlọ́run máa ṣọ́ ọ. àjẹyìnwá nílé apaniwá láyò okùn mi rí mu rí mu wá ó ní wọ́n bá ti wà bẹ́ẹ̀ ní ọ̀la. ọlọ́run mọ̀ nọ́mbà ilé òun kálukú yìí o. sàdédé mọ kírun tán ọ̀gbẹ́ni bọ́sì pálọ̀ ìyàlẹ́nu lọ́jọ́ ń gbàmọ́ ráwọn ilé atọ́mújó ní kíkan irú ijó wa rèé ẹ̀yàn mọ̀ rọ̀lẹ́ ayé wọ́n dá mi lóhùn wọ́n fi mi pa wọ́n lọ́fọ̀ wọ́n lẹ́yìn kọ̀ọ̀kan yé wọ́n bá gbé súnmọ́ wọn ló ní kí amọ́sá torí mi kán ti nífẹ̀ẹ́ sí nígbà wọn máa bọ̀rọ̀ jẹ́ guy. Some guy is very weird. Ṣé And you know the implication of this? Yes. But why? Ìbọn wà Shoko. bí hmm. So now, here's the dog. No, so. Okay. It's <laughs> <laughs> òkùnkùn bírímù bírímù a ò dé mákì. ìwà ìbàjẹ́ tó wẹ̀wà ó ga. ìwà ìbàjẹ́ tó wẹ̀wà ó ga alága jù. ẹgbẹ́ òkùnkùn ẹgbẹ́ òkùnkùn ẹgbẹ́ òkùnkùn. Mashakure zindabu, mashakure zindabu àwọn àgbà ti ń dàbù wà láyé aláwọ̀ ìmáàmù ti ń dàbù àwọn àjàkúrẹ́ ti ń dàbù àwọn àgbà ti ń dàbù àwọn àjàkúrẹ́. ohun táwọn máa dalẹ̀ o. Ah, Túnjí let us get straight to your score sórí o ti máa yé o dẹ̀ gbọ́dọ̀ join wa and it must you belong. Sir, ẹ jọ̀dọ̀ ọlọ́run wọ́n fọlọ́ bẹ̀yìn ẹ ṣàánú mi ṣe rí mistake ló fa tọjọ́ yẹn mistake ló fà á ó ṣe pé mo mọ́mọ́ máa ṣọ yín káàkiri kọ̀ọ̀kan ni mo fẹ́ receive network ni ò wá sí nǹkan tó jẹ́ kí n ṣàgbákò yín lọ́jọ́ yẹn nìyẹn kì í ṣe pé mo kàn mọ́mọ́ máa. kí ni mo bá tó sọ yẹn. mistake ni. bóyá jẹ́ ọgọ́n ló ti sọ fún ẹ ṣé o ti gbọ́. mo gbọ́ sá. guy. sir. So. Shut up. I don't want to know your name. I give you three days. I mean, Ojo Meta, call everyone lọ see. I sí. A ti wá sọ̀kọ ara ẹ̀ fún wa. Or ex, o máa problem. Any small fuck up. Na fuck up for life. Hello guy, Ẹgbẹ́ òkùnkùn, ẹgbẹ́ òkùnkùn ẹgẹ́ òkùnkùn ayé yìí ó dojú kejì. You are just a mad person. Yes, sir. It's a must you belong to what you have seen. Okay. Otherwise, what son Hello! Hello! Any fuck up? Any fuck up? Any fuck up? Any fuck up? kọ́kọ́ for life. ẹgbẹ́ òkùnkùn ẹgbẹ́ òkùnkùn ayé yìí ó dojú kejì ayé yìí ó dorí kodò. Hmm, just like that ẹ ẹ̀dẹ̀ rí kọ̀kọ́ ṣe sí i ẹ jọ kí náà sọ pé ó dé gangan kí náà sọ pé àwọn ò fẹ́ kí náà jọ dà pọ̀. ọ̀rẹ́ ìrírí ilé ìrìn láyé mi a kàn dúró là ń gist wa mẹ́tẹ̀ẹ̀ta a sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọmọ tó kú kẹ́mi yẹn wọ́n kàn dé ni bó ṣe gbé nìyẹn ó di inú mọ́tò wọn idiot tó tẹ̀ wá pùṣẹ̀ yẹn ó shake mi so ó wá ní ọ̀rẹ́ àwọn ni ah mo lọ́rẹ̀ yín ni boy is crying tó bá rí ojú tó ń rọ̀ báyìí. Ah, báyìí bó ṣe ranjú mọ́ wa eré kí nàìjíríà bẹ́ẹ̀ kò ṣe ọ̀rẹ́ ọ̀rẹ́ wo ló ń fẹ́ dá ẹ wà á rí nǹkan kan ṣe sí ẹ̀yin méjèèjì. ẹjọ́ tó rán lẹ́wọ̀n mi gbàdúrà kí kankan má ṣe tún jí mi. ṣé orí lágbára ọlọ́run lágbára ìkúnlẹ̀ àbíamọ síkò tó máa ṣe tó ẹlẹ́dàá ìyá tó jí báyìí kò ní jẹ́ kí nǹkan ṣe tó àwọn gáìsì burú o àwọn gáìsì burú kí ló ń fẹ́ gọ̀gàn kí ló ń sọra wọn jù nínú ọgbà yìí gan lágbára ọlọ́run ẹsẹ̀ tó jí ló máa fẹ́ rìn padà wá bá wa ah, tó kò sí ọ̀wọ́ tó máa ṣe ah. ìyá so mean a ní tó bá rí bó ṣe kú ṣe wọlé àyà mi kàn já aládìsí sọ̀rọ̀ kẹ́mi lọ́wọ́ bẹ́ẹ̀ ni ọ̀kan ìṣẹ̀lẹ̀ yìí wọ́n mí ti ìṣẹ̀lẹ̀ ló ká pọ̀ sí báyìí àpapọ̀ ìwọ ọlọ́run ìwọ ọlọ́run ṣẹ̀dá ọba tó ṣẹ̀dá ayé àti ọ̀run gbogbo ibi tí túnjí bá gbà ó lú ọba máa wá rí olúwa bá wá wá rí ẹ má yẹ kí kankan ṣẹlẹ̀ ti túnjí o ọ̀rẹ́ mi túnjí ò gbúdọ̀ tún sọnù á gbúdọ̀ fojú sunkún túnjí wíìzẹ̀ mọ́ọ̀lì ìtàn níjàre kó wọlé ta ló wà bẹ́ẹ̀. Túnjí. Túnjí. Túnjí. Túnjí. Túnjí. Túnjí. Ọlọ́run ṣe o. Ọlọ́run ṣe o. Kí ló ṣẹlẹ̀ lọ́gbọ̀n Túnjí? Túnjí kí ló ṣẹlẹ̀ báwo ló ṣe rẹ̀? Kí ló yẹ tó wo ba ìṣọ́fin kó gbé láyà mi? Ah, pẹ̀lẹ́. Ìṣó ẹ̀ tí. Àṣàbẹ̀ ṣẹlẹ̀ gangan túnjí ìjọ tó lọ sọ fún mi kí ni ìpàdé ìwà àtàwọn pípé wọn lọ́rẹ̀ ní ìjọ òun ló ní bá wọn ṣọ̀rẹ́ nínú skul tó jí. ọ̀rọ̀ wọn ò mi rárá ó ṣàmọ̀rọ̀ kẹ́mi tá à ń sọ lẹ́ẹ̀kan ẹ̀ kọ́ọ̀lù ẹni mo receive kí tó jẹ́ pé mo dọ́dọ̀ ẹ̀yìn bí mo ṣe lọ ṣe kó bí ẹwọn nìyẹn àwọn ni wọ́n pa gẹ́ẹ̀ ah! mo ti wá rí wọn mo ti sá wọ́n fẹ́ mú mi gan mo yá ni mi wá wọ́n padà trace mi wá síbẹ̀. ó nǹkan tí wọ́n ṣàṣọ fún mi jù pé kí wá join court. ẹ kọ ọlọ́run ọba ò ní jẹ́. jọ nǹkan tó ń tọ́ láti sọ fún mi sí ni pé nítorí belongs ẹ kò yé mi nǹkan tó ń tọ́ láti sọ fún mi sí pé wọ́n ní kó wá join ẹgbẹ́ òkùnkùn kó wá join court. nǹkan tí wọ́n sọ ni. baby we are not safe. Oh, babe, help me to advise for you. Don't even try it. Eh? Don't even date Those guys are so dangerous. Cultist, don't even date. Hey, it's better you go back home. Hey, ẹ wo ẹ tẹ nǹkan tí mo tẹ ẹ sẹ́yìn sí nǹkan tí mo rò ó sì mí bẹ́ẹ̀ mọ́ tó you know my popsy now my eh? popsy. you know him now very eh? well ẹgbẹ́ dp wo ni popsi mi but mo wá try fẹsọ̀ ń sìn pé bóyá tí bá ti délé kò tẹ̀lé bí bí a ti bá ti délé bí a ti bá ti dọ̀la hmm. kí ló sọ̀rọ̀ popsi kí ló explain everything fún wọn. mo mú de wa ṣógun dáàdi máa rìn pọ̀ṣẹ̀ sí. sori popsi yẹn gangan ni final solution kan ní báyìí ṣé wàá rí bẹ́ẹ̀ èmi ò ní ní sùúrù fún ẹ kó o dúró dọ̀la nínú campus òyì ẹ èmi gangan lọ bá popsi. ọ̀rọ̀ tó wà ń lẹ̀ yà gbọ́dọ̀ rí solution sí. are safe now you are not safe. Oh, okay, ó ọ̀rẹ́ mi ni. ìwà ìbàjẹ́ dùn wẹ̀wà ó ga alága jù ó ẹgbẹ́ òkùnkùn ẹgbẹ́ òkùnkùn. mo mọ ọgbọ́n ìtura fẹ́ béèrè owó màá máa sojú ní sọ́dún sọ́dún yẹn pé bóyá èlò ló ní ìdí èlò pẹ́. dájú actually kò ń sọ̀rọ̀ owó mo fẹ́ bá yín sọ ẹ wo school wa máa ń dàrú lẹ́nujọ́ mẹ́ta yìí ah, ah. campus wa ò rọgbọ rárá wàhálà ti pọ̀ jù ìwú dáàdi wọ́n pe àwọn guys kan ní notorious guys dáàdi kọ́ọ̀tù ni wọ́n. notorious guys ẹgbẹ́ olóṣèlú làwọn yẹn náà ti ní àbí ẹgbẹ́ òun náà dá sílẹ̀. àwọn curtis ni ò dáàdi ẹ wo wọ́n ti burú jù Ah, n kò ń da skul ẹni àwọn anytime tó máa ń wọ̀n báyìí ló máa ń da skul. dodo curtis tún wà ní. Ah. bá a ṣe ń fáyà wọn tó wọ́n tún wọ́n tún wà náà wọ́n tún ní group. màá gbọ́ dáàdi àná wà sẹ́ presently wọ́n wà ní campus wa. okay. and dáàdi n tí mo ti fẹ́ wá sọ tó jẹ́ olórí ibẹ̀ ni pé ẹ mọ Túnjí. curtis Túnjí. ìgbàgbé máa ń tètè gbàgbé nǹkan ẹ̀mọ́ tíje tó máa ń bá mi ṣàwọn assignment oh, oh, mi. Oh, ok mi ò mórúkọ ẹ tíje ò jẹ́ kí n mọ̀ pé tó jí ni oúnjẹ ẹ̀. lọ́sẹ̀ wo wọ́n ń disturb ẹ̀ gan-an ó disturb ẹ̀ gidi ó ní pé kó wá join àwọn láti wọ́n fẹ́ ẹni ṣe tẹ̀ o. my daughter. n tó sọ mo ti gbọ́ wá sọ fún tó jíye kó mọ́ tó máa rìn náà gbà so that kò ní lọ bọ́sọ̀ àwọn boys yẹn and again jẹ́ kó yé wọn pé ọmọ DPO ni ẹ o and I promise you nǹkan kan ò lè sí ẹ́ tèmi kan ní pé jẹ́ kí ọ̀bọ yẹn mọ̀ pé tí wọ́n bá ti ń sọ yàn iná máa ń sọ̀rọ̀ ẹ̀ ni ó yẹ kò lè gbọ́dọ̀ jọ ẹ̀wọ̀n kọ́tìsì wájú ògbọ̀n wọ́n fẹ́ kó àbá fẹ́ yé ìkọ́ta wọn máa take action in fact máa wọlé kálọ̀ let's follow me. àpẹjọ lọ mi dání. ṣìkẹ́mi ṣé o mọ̀ pé láti àná tí mo ti ń ka ìwé yìí tí má tó máa pẹ́ ọkàn yé mi báyìí rọ ni mo ò rí lè understand anything nínú ẹ. yes o lè understand kankan because time tá a bá ń gba lecture ẹ máa máa káàkiri club ni ẹ máa máa káàkiri mọ̀ mọ́ nǹkan tó sọnù lọ́wọ́ yín tẹ̀ ń wá káàkiri ẹ pẹ́pẹ́sẹ́ o ẹ̀yin ẹ̀yin catch phone ni o ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá a wá ṣe nínú school yìí. ọ̀rẹ́ báwo ni pati bọ́lá. you know say i no dey carry last now trust you pati yẹn máa mẹ́ẹ̀gàn aṣọ tí mo fẹ́ lò gan-an ó ti wà ń lẹ̀ brazil ayẹ̀ tí mo wà gan-an ó ti wà ń lẹ̀ ọlọ́run. bọ́tọ̀ rẹ irú aṣọ wo ló mú ṣé gáùnù ni àbí bọ́n short. ó wọ pé tá a bá lo gáùn ó ti máa common jù so palazzo ni mo get. palazzo. wow palazzo that is lovely one. kọ́lọ̀ o. orange. wow oh, i love it. jàre èwo ni advice olórí burúkú tẹ̀ ń wa. ẹgbẹ́ òkùnkùn ẹgbẹ́ òkùnkùn ẹgẹ́ òkùnkùn o ayé yìí ó dojú kejì ayé yìí ó dorí kodò. Oh Jesus, I thank you. Thank you for saving my life. Thank you, Jesus. Thank you. Thank you. Thank you. Ọmọlọ́mọ lẹ́kúnjà ẹ̀ o Ohun tọ́wọ́ máa darẹ̀ o ha. Ọ̀sán wẹ̀. owó lè ká ọ̀dájú ló bówó ọ̀dájú jọ jọ ní ọgbẹ. díẹ̀ díẹ̀ ló gbà o díẹ̀ díẹ̀ ni ó wọlé. mo bẹ̀rù ènìyàn mo bẹ̀rù ènìyàn ènìyàn ẹlẹ́rùn ara. dátó bá ní àjò yẹ ká tí a bá lọ. àwọn èyí sọ pé ẹ̀mú ẹ̀mú ẹ̀ láǹkì nínú ọgbà yìí fine tẹ́ bá sì ní ẹ̀mú mi má wò rí mi gòun mọ́ ẹjọ́ kí lójú yín rí mi báyìí. are you sure. yes sir. tó bá wù yẹn lọ sọ̀rọ̀ tó bá dún yín bá rí mi. you see my face for you know me. jagba jagba. ẹgbẹ́ òkùnkùn ẹgbẹ́ òkùnkùn ẹgbẹ́ òkùnkùn o ayé yìí ó dojú kejì ayé yìí ó dorí kodò àti ẹ̀mọ́ bíi táyé lọ́mọ òwà. ìwọ ló wà bí. ẹyẹ méjì ò kì í jàṣà èmi kankan náà ni. ìwọ ló wò. guys i dey feel you. bastard. ìwọ ni nọ́mbà one àwọn nice one. ṣẹlẹ yìí mẹ́tẹ̀ẹ̀ta ẹ máa jẹlẹ lẹni. lukú ààbò kí ló wé mo ní kó lè ṣẹlẹ̀ agbára ló ń kí kó lè ṣẹlẹ̀ fìbí lè jọ mo máa pa ìṣòwò ẹ. I still remember myself Davido. Rumba o. lágbára yóò lágbára. ẹ̀yin guys ẹ̀yin guys ẹ̀yin nídìí gbogbo eléyìí náà erékìlẹ̀ yẹn bẹ́ẹ̀ yẹn ṣe ìdáyẹ mi tù yẹyẹ. is that an incantation? ta ló ń sọ̀rọ̀. wa kò ní dáa fún yàrá yẹ ló ń pọ̀ fọ̀. ó mẹ́ni tó ń sọ̀rọ̀ ẹ̀dítọ̀ mà ló ń sọ̀rọ̀ mi sọ fún ẹ for this campus say na me go chop you. I tell you, and na today today na today, máa jẹ́ lẹ́nu. Yàrá ya ìwèrè. Ló bá dọ̀rùn, bá mi kí dàgírí the two pack, sọ pé dìtàn kí wọ́n o. written destiny máa yé yé yá last rank frat mi ló máa pa ẹ hello i authorize you shoot him. chai chai chai chai chai chai chai. bro ṣebí i tell you say i feel you. mo dẹ̀ ti sọ fún ẹ pé ẹ ní pé wọ́n ta ọkọ̀ fún mi mo lè ní ni màá pa ẹ́ àbí kí ni mo wí wá di pé lẹ́yìn díẹ̀ náà èmi náà ni ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ẹ jẹ́ nǹkan bá ṣe let's go. ìwà ìbàjẹ́ dùn wẹ̀wà ó kára ga jù ẹgbẹ́ òkùnkùn ẹgbẹ́ òkùnkùn ẹgbẹ́ òkùnkùn. ah láti lọ́dún tó ń bọ̀ This is the first everyone enjoy. Lẹ́jọ́ rẹ̀ wò dàbí lẹ́jọ́ rẹ̀ wò dàbí lẹ́jọ́ rẹ̀ wò. Ẹ̀wọ̀n àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí làwọn ní tọ́lọ́gà sígà. Tòkè tilẹ̀. ọgbà yìí. bá pẹ́. ẹ fún ẹ ẹ bá bá bọ̀ rẹ. mo mọ̀ nípa ẹ̀ ṣé àwọn guys yẹn àwọn notorious guys yẹn àwọn náà máa gbé Túnjí àti Júmi àwọn náà máa gbé wọn pamọ́. Are you sure? Very sure about it. ẹ wo ọlọ́pàá ẹ má pe òjò ní òjò fún wa a mọ nǹkan tá à ń sọ ó ti pẹ́ tí àwọn pípì yẹn ti ń disturb Túnjí pé kó wá join gang wọn bàbá yẹn dẹ̀ sọ pé òun ò lè ṣẹgbẹ́ òkùnkùn i'm very sure pé àwọn náà máa gbé tẹ́ bá mú wọn dáadáa wọ́n máa mú Túnjí jáde níbi tó gbé pamọ́ sí. ẹ eh, ẹ inspector Wálé inú Túnjí ó ti sọ̀rọ̀ yẹn fún dádì ẹ̀ and ọ̀gá dẹ̀ ti sọ fún wa ọ̀gá ti celebrity fún wa ẹ eh, but ẹ mọ̀ tó ṣẹlẹ̀ hmm? eh, ẹ tún bá a try kẹ bá fojú sílẹ̀ gbogbo tí wọn guys ẹ bá ń rìn sí kẹ bá monitor wọn ẹ ṣàlàyé fún ẹ ní problem o ṣó ẹ ní problem àwa mọ bá a ṣe máa ṣe ọlọ́pàá làwà àwọn ọmọ bá ṣe sọtí yín bẹ ẹni problem. ẹ wo ọmọ burúkú ni wọn wọn ṣe ni téèyàn kàn lè mú báyìí ẹ̀yin náà lè lè ṣiṣẹ́ yín bí iṣẹ́ tẹ́lẹ̀ bá wa mú wọn ṣe rí júmi ọ̀rẹ́ ti wa ni a lè afọ láti lùzẹ ẹ bá wa wá jáde ẹ jọ nítorí Ọlọ́run. ẹ girls ẹ má ẹ farabalẹ̀ àánú fìgbà kankan fi iná gbà yín sílẹ̀ ara kò yẹ yín tẹ bá ń lọ wájú tẹ bá ń lọ lẹ́yìn àwà lẹ́yìn yìí ẹ fi ọkàn yín balẹ̀ gbogbo details yẹn jọ gbogbo bá ṣe ń lọ ẹjọ́ nítorí lẹ́ẹ̀ máa fún wa àánú àdèmọ̀ ọ̀kọ̀tà máa ṣe é fẹ́rẹ́sì and everything pass. we just pray o we just pray please just work on it please. thanks God will help you people eh? we need your cooperation. officer ṣe rí ọ̀rọ̀ tẹ̀ ń bí wáyé fún àǹfààní ara wa ni ṣe nínú campus yìí gan àwa gan and lose concentration a wà nínú kíláàsì ẹ máa gbọ́ wàhálà ń bẹ yẹn lẹ́nu wàhálà ń bẹ yẹn lọ́la awágùn òfọkàn balẹ̀ kàwé tá kà nínú school tó tá mọ anything nípa àwọn tó ń tó ń dánú campus rẹ a ní ẹsẹ̀ láti sọ fún yín náà. lára iṣẹ́ tí ìjọba ara wa náà la wá ṣe yìí very soon everything wa solved. ọ̀pẹ́sọ̀ ẹ ṣọ́rí wọ́n ní ìrọ̀rùn gi wọ́n ní ìrọ̀rùn ẹyẹ o fún àǹfààní ara yín náà ni o because tí ẹ bá lè ṣàlàyé fún wa àwọn tó ń da campus irú iye kan sọ fún wa pé àwọn oníkẹ́kọ̀ọ́ irun fi wá àwọn ọmọ máa ṣe gẹ́gẹ́ bí ọlọ́pàá iṣẹ́ ti wá ni amọ̀gbọ́n tá máa lò tá máa fi mọ́ ẹ má bẹ̀rù kò sí bẹ̀rù ṣe ti yín so. officers eh? notorious guys i'm sorry àwọn mọ anybody nínú wọn àmọ anybody nínú wọn bàbá mọ àǹfààní kan náà ni láti jẹ́ kẹ́ ẹ mọ̀ wọn pàtẹ́yìn òun. guys ìdílé dáhùn ojú pé mẹ́rin bọ́dí nù wọn. mọ̀ wọ́n àbí. a lè mọ̀ wọ́n. kò sí ẹni tí ò mọ àwọn gáàsì nínú ọgbà yìí ṣùgbọ́n kò sí ẹni tó lè tọ́ka wọn báyìí fún yín nínú wa ẹni tó bá ṣe bẹ́ẹ̀ wọn àfi ṣe fàjọ ni. bẹ́ẹ̀ ni wáì wáì ṣí sí kẹ́ẹ́ mo mo ní pé kẹ́ẹ́ má bẹ̀rù ẹ sọ fún alọ́pàá kan describe wọn fún wa àwọn ọmọ báyìí máa ṣe lórí ẹ̀ you understand ẹ má bẹ̀rù ẹ má inú. ẹ wò sars kó tá a ti sọ náà láti sọ yẹn àmọ́ anybody bá tó fẹ́ ṣe investigation yẹn tó lọ síwájú kẹ wẹ́lómi kẹ bọ́tà wà because tá a bá sọ pé a mọ ẹni tó ń jẹ irọ́ la pa fún yín so jẹ́ ká máa lọ sí class. okay um, anybody. okay uh, let them go. ẹ sinmi sinmi nǹkan tá a máa ṣe ni pé àtúnṣe máa tẹ̀síwájú. there was a problem a crisis in this campus. a lot of atrocity that is why you are here to investigate and to verify. ògbólitẹ̀sán mm, ẹ̀yí ẹ̀ máa bínú ṣẹ́rí gbogbo òyìnbó lẹ̀mí sọ èmi mọ̀wé púpọ̀ ju àmọ́ mi ò fi bẹ́ẹ̀ gbóyìnbó ìbádà kẹ bá mi mix up ẹ̀ kẹ bá mi da broken kẹ bá mi dààmú yorùbá kí n lè gbọ́ tààràtà. ok ó ti yé mi ṣẹ́rí oríṣiríṣi àwọn nǹkan tó ṣẹlẹ̀ nínú ọgbà yìí bí ká pààyàn ká géèyàn lórí ká má rí èèyàn kan mọ́ ká sàwọn èèyàn léṣe jọ kí ló lè rí bá wa sọ. á dà fún yín á dà fún yín púpọ̀ ju ògbóni tẹ̀sán ṣáà rí ọ̀rọ̀ tèmi fámi fámi jàfó fámi fámi ṣe ń gbọ́ lórí ọ̀rọ̀ resident lèmi ṣẹlẹ̀ ní companers wa níbí torí ó ṣojú ẹ wàá pẹ́ lọ́hún ni ẹ̀wọ̀n méjìlá ní tíírítí ṣe ń gbọ́ ṣe rí lọ́jọ́ ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí máa ṣẹlẹ̀ èmi fámi fámi tẹ́lẹ̀ dá tèmi lè kọ́tó ni mo wà nínú kámpọ̀sì ni mò ń gba lẹ́kṣọ̀n rìn ṣe ń gbọ́ lọ́ntì sì mi níṣẹ́ lọ́wọ́ ni mò ń gbọ́ tako ni mò ń gbọ́ tako ni mò ń gbọ́ tako ẹ̀yà mi là lọ gáágá ni mo gbà ẹ̀yà báwọn boko àmì ìtútù gbàtàmádé ìlú gbólérò bá dàrú pípọ̀ jù ló bá di pé ọlọ́mọ mọ́mọ́ mọ́ ẹlẹ́gbọ̀n mẹ́gbọ̀n kódà èmi àtàbúrò mi tajọ́ ń kàwé ní kámpọ̀sì tẹ́sẹ̀ wo gbogbo wa ilé láti padà. ẹ wo bí dákẹ́jọ́ ta làbúrò ẹ lórí tata dé kí ló ṣe ń sìn. school mate ni wá náà mate ni wá sáyẹn má dà ló. ẹ that's okay. ẹ jọ mr adigun kí wàá lẹ́yìn wá mọ̀ ọ́n pa ẹ. ẹ wo bí ẹ wo bí ẹ wo bí madam ṣe rí àwọn pípù yẹn notorious guys ni wọn tẹ bá ti wọn báyìí ẹ ti máa mọ̀ nǹkan tó ń sọ fún mi sìn ni pé láwọn ká ni rùn that means ó mọ wọn nìyẹn ṣàlàyé fún wa bẹ́tà so àwa lè rí wọn mú gbogbo wàhálà àti làásìgbò nínú ọgbà yìí á lè lọ á die down. ọ̀fíìsà ah, ah, ah, ẹ má kó bọ́wọ́ bọ́wọ́ bọ̀ mí lọ́wọ́ náà ẹ̀gbọ́n tí mò ń sọ fún yín mo ní tẹ́ bá ti rí wọn ẹ máa dá wọn mọ̀ ojú wọn le wọ́n tún ní bs wọ́n ní bs báyìí ẹ wọ́n gbọ́. okay no oh, that's good. Eh, oh, Mister, please kí ìmọ́lẹ̀ wo ló lè bá wa tàn sáwọn ọ̀rọ̀ yìí á lè ràn àwọn ọlọ́pàá lọ́wọ́ láti carry out investigation wa. ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹ wo kò ní bàjẹ́ fún yín o kò ní bàjẹ́ fún ẹ̀yin tẹ̀sán tuntun dé o ìgbẹ́ni máa sọ pé mind your speech english is say ìtakò ilé ẹjọ́ ẹ má yẹ kí èmi fáńfáń mi kí n fòyìnbó kúra mi lólè mi ò mọ ọkọ nípa mi ò fura sẹ́ni kankan o. Mm, ẹ̀yin tẹ̀sán méjìlá yìí ẹ̀bẹ̀ ni mo bẹ̀ yín là o ṣé ń gbọ́ ẹ má jẹ́ kí ọ̀rọ̀ yìí kójú instagram débi kó máa dé twitter àbí facebook o. ẹ má wọrí kò sí problem ẹni problem kò. for safety purpose ni o. you guys taba tún ní àwọn béèrè lọ́jọ́ mi àmọ́ àwọn let's go. ẹ ṣe gbọ́sà. ẹ ṣe gbọ́sà. Baba, the meal dey Baba. E dey up? Baba, everywhere clear, everywhere settle, Baba. No cause for alarm. Guys. Ẹ Hello. Davido. Ayé yìí ó dojú kejì bodò àti ẹ̀mọ́ bíi táyé lọ́mọ òwà. Shofa, Ufadila. That is Moboko. I'm fucked up for life. ló wáyé o ìgbókun oṣù báyìí náà lọ tọ́ba ní pé wọ́n gbé ẹ wọnú igbó ìgbókun oṣù báyìí lọ àbí kí ni mo sọ ẹ ṣe after me. after me. èmi tún ṣe. èmi tún jí. darapọ̀ mọ́ ẹgbẹ́. ó darapọ̀ mọ́ ẹgbẹ́. notorious guys. notorious guys. jẹ. ìwọ ẹ ti tọwọ́ ẹ. ṣùgbọ́n àwọn sọ fún ẹ ìyá súnmọ́ mi. jẹ́ kí Túnjí fi pé òun ti darapọ̀ mọ́ wa. ẹ jẹ́ kí Túnjí mọ̀ pé òun ti wálé. Túnjí kúlẹ̀ ṣòro balẹ̀. àròsẹ́ ni. ọ̀yọ́ yìí ó ti o. ti dára wa. orí dẹ́ ló mọ̀ orí ló mọ̀ for everybody. Only dollar go to number one before you. ṣiṣẹ́ lé lórí in fact my guys are trying pé i get you sir. mo fáyín star gan ṣe bá ṣe ń bá wọn student yẹn sọ̀rọ̀ bá ṣe ń yan sọ́ọ̀tún ṣùgbọ́n yan àsìkò rò ọ́ láwọn ò lè sọ anything nípa àwọn guys yẹn. tí mo suspect ni pé àwọn people yẹn wọ́n bẹ̀rù àwọn guys yẹn eh, láti lè sọ ibi tó wà àti ibi tó ń gbé. tó já sí pé for now ẹ ò rí any traces at all so yẹ kó máa rí báyìí sá wọ́n á mú ọmọ DPO níbi tá a láǹsẹ̀ security lè lórí ẹ jọ kálí kò sọmọ DPO ní ẹmu tó bá mọ aráàlú kan màá máa rojọ́ pé ẹ àbáwọ́ àbáwọ́ àbísọ ẹ rí àbí ok the other guy tẹ́bùkọ̀ lọ́wọ́ mi ń kọ́ how trace for that one. tá ọmọ tó ń pẹ̀lú wọn yẹn that's why i need traces sir àrí traces kankan. ẹ bọ̀ kí lẹ̀ sọ náà no traces nínú ẹ jẹ́ kó yé mi náà ẹ jẹ́ kó yé mi náà. hello sir sir yes dpo lè bá sọ̀rọ̀ sir yes lọ́dọ̀ yín ah ok sir ok sir mò ń bọ̀ sir mò ń bọ̀ sir ẹ wọ́n ní sir ọwọ́ àpòdà sir ìfagbá bí àkàlọ́ pè mí yẹ. wọ́n lọ́mọ táwọn wáyé ọmọ mi yẹ rúròdò ọ̀hún ló wà. ọ̀nà òsàn. You can follow me. Let's go. DPO. Yeah. Ọ̀lẹ ni ọmọbìnrin fẹ́ jẹ. Nítorí pé bá ti ṣe jọ wà látọjọ́ tó ti pẹ́, ọ̀lẹ ni ọmọdé fẹ́ jẹ sórí ò tí ní ọmọdé yìí o. ọ̀nà here. mo ẹ nígbẹ́ ẹ nígbẹ́ kù. look at her bó o bá ṣe waste ara ẹ̀ dànù yẹn. or judge ẹnì kan náà bá bẹ́ẹ̀ jẹ́ ọ̀lẹ ẹni tó jókòó yìí ló jẹ́ ó lè má mú ìpàdé ṣe sẹ́rí ẹsẹ̀. ẹ sórí sórí ayé ẹ tàbá yìí o ò dàbí ọmọ DPO rárá rárá in fact o ò yàtọ̀ sáwọn tó ń ta àgbo lẹ́gbẹ̀ẹ́ títí tá ń kiri bread wo bí wàá ti wo ti dress wo ìwo múra ẹ wo múra ẹ ó kàn wà temporary bíi gbímọ adìẹ o gbóòórùn o ṣe kàtá o kàn wá ń bẹ̀ ni. Are you mad or something? Innocence. Let's go. Tátó bá ní ìrìn àjò, ó yẹ ká mẹ́ni tí a bá lọ. Àṣẹ níwà nílé, apá níwà lájò òkùnkùn bírímù bírímù wá òde mákè. ẹgbẹ́ òkùnkùn ẹgbẹ́ òkùnkùn. Badmus ilé bàbá ń bẹ̀rẹ̀ ṣe yọ mi àkókò bẹ̀rẹ̀ ǹjẹ́ ọkọ pẹ̀lú ọlọ́run àgbà ẹ̀jẹ̀ kú ìnáwó ti kábíyèsí. ẹ ṣe ìwọ ẹ ṣe ọ máa ṣe gbogbo ìgbà. ó milẹ̀. ó gbọ́dọ̀ milẹ̀. ṣẹ́kẹ̀rí yẹ kékeré lè wà àtijọba àtàtọ́sẹ̀ yìí àfẹ́jọba lè pàjá. máa yìnbá ti. ṣé wọn máa ṣọ. a máa ṣọ ṣùgbọ́n àwa àmọ́ nkàrà. aṣọ òkè la mú adẹnikan lu toríkàlùkù wọn àti lu oríkàlùkù sílẹ̀. sixteen thousand ní aṣọ ẹnì kọ̀ọ̀kan. ẹ̀rìndínlógún. bẹ́ẹ̀ni sixteen thousand. mo ti rà. torí afẹ́jọba afẹ́jẹ́ káyé gbọ́kànrún mọ̀ pé afẹ́jọba lè pàjà tiwa torí ayé ti yí padà sí tẹ̀tẹ̀lẹ̀ ṣe ti gbọ́. ṣùgbọ́n gbà tí mo rí fóòmù yí pẹ́ ní kí n yọjú sí mi ò gbọ́dọ̀ kẹ́ ni mo ní mo fẹ́ rí tí mo fẹ́ rí ẹ sí náà kì í ṣọ̀rọ̀ ọmọ mi kan wà lókè òkun ìyẹn ń ó wá sọ pé òun fẹ́ dé ó ti wà lọ́hùn yẹn tipẹ́ ọ̀rọ̀ lẹ yóò yé mọ́ rárá àmọ́ bóun ṣe ń bọ̀ nílẹ̀ yẹn pẹ̀lú ọjà tuntun ọjà fẹ́ bá dé ayé ẹ̀ wá ń jẹ́ àgbà tó jẹ́ pé ó ti lọ tipẹ́ kò tiẹ̀ dẹ̀ mójútó kankan bí mo à ní ṣe hmm. fọkàn ẹ̀ balẹ̀. ìyá lọ́wọ́ wẹ́wẹ́ ìyá lọ́wọ́ wẹ́wẹ́ ṣe rí inú mi dùn pé kò yẹ kọ̀rọ̀ àtitájà àtitá nǹkan kan yìí kò yẹ kí n má dẹ́rù báyìí lórí ọ̀rọ̀ tèmi. ṣé ń bọ̀ ṣe rí kíní ọ̀kan ní nǹkan máa bèrè. ṣe rí bó bá ti dé ọlọ́run jẹ́ ṣe rí lóòótọ́ tí bá ṣe pé kókó ṣe dání tí ò bá ti kí ilé bá wọn tajà kó ṣe o. ṣùgbọ́n bó bá ti jẹ́ pé ọjà tí òun ṣe ti kó ṣe tí òun ṣe ṣe skirt and blouse tí kò ṣe branching and kini mo lè bá wọn ta yẹ. kókiri ka ni. gbọ́ kókiri ka wa màá mo lọ sọ́dọ̀ hónámẹ́ lè kini ìyẹn ló máa bá wọn ta. ọmọ tèmi rí tí wọ́n kọjá tó ní kò stays skirt blouse ṣé tí wọ́n ti pín ilé ó ṣe gbé sínú kọ̀ǹtínà ni láti wá ta lẹ̀ àgbè. tó bẹ́ẹ̀ ti jẹ́ pé ìyẹn ni mi á tà yẹ fún àmì fún àmì kékeré lè yẹ wá ṣé ẹ wo kẹ́ ń wò mí yìí ah ó máa ṣe ìwẹ́dí ọ̀mí lé ìlílé o ṣé àrí tí n bá bọ́ sí tí n bá bọ́ sí gbòòrò pẹ̀lú ọjà àlèbá kó wa kó kó gbogbo oríṣiríṣi ọjà tó bí wù wá bí ebi ti ṣe lékoté àbí kọ̀ọ̀kan lékosé ìyẹn ṣùgbọ́n bí ah kí n tó rìn láàrin igbó àwórì ẹ̀tẹ̀gbádùn kí n rìn láàrin ìlú méjèèjì yìí ẹgbẹ́ mi ò lè rí tàtàn yé ẹ mórí náà ń kọ̀ fún wa ni wọn ní àwórì àtẹ̀gbádùn gbọ́dọ̀ jà ìtàkùn tó sọgbà ló ṣàgbè ló ṣe légédé nítorí ọmọ ìyá òkúṣọ lájọ jẹ́ kí n tó rì láàrin àwọn ọmọ ìyá mi káàkiri gbogbo ìlú àwórì àtìlú ẹ̀gbádùn màá bá ta gbogbo ọjà ẹ tán pátápátá kò ní kòkóso. ibi tí èrì ẹ mo ti sọ fún un pé kó gbàgbé báyìí ìyẹn ni ó bá ti kọjú ẹ ló dòwó. ìyá mi nǹkan kéré lé ẹ ó máa tó dé. màá tà tán pátápátá àmọ́ wọn náà wà bẹ́ẹ̀ bí. kò sí wàhálà. àdàbò ìdarí. báwo ni. àdúgbò ẹ̀dá lọ. ọmọ tí mò ń sọ fún ẹ pé ọmọ adé ìlú èbù ọmọ adé ìlú èbù ọmọ náà rẹ. ẹ̀rọ àwọn ẹ̀kọ́ orúkọ mi ló jẹ́ Lamidi Badmus. Yomi lórúkọ ti tèmi sá. Yomi. Yes sá. You Káyọ̀ welcome. Èèyàn lórí yẹn òjò. Tó bá tún lórúkọ mi tó ń pè ju èèyàn lọ àtúntò. Bó ṣe wo yìí. Ìtìrí nǹkan náà báyọ̀ tálẹ̀ kátàlẹ́. Bẹ́ẹ̀ni. Kì wá ṣèlú ìlú ayé nìkan o. Gbogbo àgbègbè ní títí dé Kútọ̀nù ok ok ok ah kò sí ó ń talẹ̀ tí ó yẹ pé kì í ṣe ilẹ̀ tiẹ̀ tó kú jù ló ń bá wọn ta bó ṣe wà yìí. ẹ yóò mẹ́rin mo fẹ́ kó fọkànbalẹ̀ tààràtà ṣóré mi tó ń wò yìí iṣẹ́ tí mo ń ṣe gan-an fáàmì fáàmì ṣó ń gbọ́ iṣẹ́ ní í ṣe fáàmì fáàmì gan-an iṣẹ́ buying and seller ni mi ṣe. bóyá bóyìnbó fẹ́ ó kàwé bó ṣe wáyé. wọ́n. sọ́ngbọ̀n sí tàǹdàdìláwà ọ̀kàlìgbà tiwa ilẹ̀ mò ń tà mò ń ralé mò ń talé kò sí ohun tó jẹ́ títà sọ́ngbọ̀n. kò sí ẹrù tẹ́ kó dé látòkè òkun tèmi níta wí. ẹrù mi tó dé yẹn tó lórí ẹrù tẹ kó ọ lábá wa. dídé tó dé yìí ẹrù ń bọ̀ fún lókè òun tó fẹ́ ta ó wá ń rò nítorí òun ti lọ tipẹ́ ó ti kó náírà wá yìí tipẹ́ àmọ́ tó wá ń rò ní pé kí ni òun ṣe fẹ́ mi à ọkùnrin balẹ̀ ó dàbò kí èèyàn ló fẹ́ ta nǹkan ẹ̀kẹ́ ìgbà níṣẹ́jú àtàdé kí a wo. bí ibà ṣe pé gọ́fíńmẹ̀ntì ibà ṣe pé gọ́fíńmẹ̀ntì wà omi hand wa lọ́wọ́ ni kò sí iṣẹ́ tí mi ò lè ṣe kò sọ́jà tí mi ò lè ta ṣùgbọ́n torí pé mi ò fẹ́ take law into the hand ṣé ń gbọ́ mi ò dẹ̀ fẹ́ kí gọ́ọ̀mẹ̀ntì fárẹ́fárẹ́ àtẹ́kẹ́ handle into the law wá fún mi òun ló jẹ́ kí n má ṣe òótọ́ pẹ̀lú ènìyàn òdodo pọ̀ jù ọjà tẹ wá kó wa ẹ. ọjà yẹn kọ́ńténà ni ó kọ́. kọ́ńténà. bẹ́ẹ̀ ni sá kọ̀ńténà kọ̀ńténà àwọn ẹrù olówà nínú kọ̀ńténà yìí. ẹ ẹ ẹ ń sọ kọ̀ńténà ti land méjì ni wọn ẹrù tí wọn nù ẹ jeep lexus all those big big cars ó wà ní kọ̀ńténà yẹn kan then second container àwọn this tv àwọn kan oríṣiríṣi ó wà nù ẹ and the closing of that ọjà ó ó ó ó ẹ the rate ẹ ó tó fifty million. ah lẹ́nu mọ́tò tó ń pè ń bọ̀ nínú kọ̀ńtínà ọ̀kan jíìfù àti káà ó wà nínú mọ́tò ọ̀kan <laughs> kò sí wàhálà nínú kọ̀ńtínà ọ̀kan plasma ati. àti àwọn standard fan standard kìíní ló wà nínú ẹ̀ <laughs> ó ti tajà tẹ. àádọ́ta fifty million naira àádọ́ta million. ẹ tí wọn bá tajà yẹn at least. yẹ kí n lè jọ tó eighty two hundred million two Nigeria country. ọgọ́rùn-ún mẹ́rin million <sighs> mo ṣe máa rọ́jà yín ta ní. a ah, ó oh, n tó bẹ́ mi nú lọ ṣe máa rí ta ta ó ti rí ta eh. nígbà ti ń rògùn Badmus. ṣẹ́rí ṣẹ́rí ìmọ̀ mi o Lamidi Badmus ló ń wò lórí ìjókòó sórí sọ ọjà sí màá sórí sórí ṣèbú ọmọ ìlú náà ń pè lọ́ta ọ̀tà àṣẹjọba ọ̀tà lè jẹ́ ẹ̀ta yìí ni ìjọ Jímọ̀ ìjọ Jímọ̀ tó kọjá yìí èmi tó ń pèrè mi ó ìmọ̀ mi olórí ẹbí àwọn orí mi kí ni kẹ̀ tó bá ti sọ pé bí lásán tó pé badmus lẹ lọ́tà. ṣùgbọ́n kí ni kan ni o kí ni kan o kí fún ẹ ò lè rọmọ àwòyàn kankan lèmi ṣe báyìí náà sẹ́là percentage ní problem tá a máa ń fèsì. ó pàpà dúró dé mo láìké. tètè bá tètè tètè yanjú ẹ. ṣẹ̀ṣẹ̀ rẹ̀ yìí ní òde o ní òde rárá percentage wà fún yín at least tá a bá ti ṣe lọ́jà ìta tún five to ten percent máa wà lọ́wọ́ yín what mean by five to set. èmi pé oye kan tí bàbá ṣe tà sí nǹkan tó bá jẹ́ a máa pín sọ́nà ìdá márùn-ún then i think. máa fi nù mí mo mọ̀ ọ́ jẹ ó gbọ́ sórí jẹ́ ká dá dúró lórí ten percentage káàtì mọ̀ pé lóòótọ́ bí bàbá yìí ta gbogbo ọjà hundred tó sọ yìí àbí eighty tó sọ yìí èmi fàmífàmí máa handle ten percentage níbẹ̀ ìyẹn ló bára jẹ́ kí iṣẹ́ tèmi yá iṣẹ́ mi lò kọ́sọ́ ló máa ṣe màá distributor ẹ̀ káàkiri fún gbogbo àwọn agent land agent seller wo. ẹ ẹ máa fún ten percent tàbá tìrì tàtọ ọjà ti tán máa fún yín máa fún yín. sori oní jíìfù wà nínú mọ́tò rẹ̀ oní mọ́tò wà ń bẹ̀. sori kọ̀ǹtẹ́nà ibi wà kọ̀ǹtẹ́nà. agbábẹ́ àká ẹ kú jọ́mẹ̀ta àgbélé ṣe rí kọ́lọ́run bá kó ṣàánú wa àtijọ́ àti mú wa ọlọ́run ò ní jẹ́ kó búlọ̀kù bó wa business ọkàn nígbè wa bẹ́ẹ̀ mo ti wo surroundings dáadáa mo wò pé ẹ sì lè ṣerú iṣẹ́ yìí mo mọ̀ pé ìwọ lòkóso ló lè ṣerú ẹ now ṣé o mọ̀ ìyá pípa ìyá pípa ló pè mí ká introduce ọmọ tó dé láti London ká introduce ẹ sí mi pé ọmọ ẹ kó kọ̀tínà méjì wọ̀lú èmi fà mí fà mí ló fún ọ lé space tán kó kọ̀tínà yìí sí ṣùgbọ́n kí n tó yà mí lè rí ni pé níjọ́ tó ń ṣí kọ̀tínà ọkàn wẹ̀ yìí jeep náà rí lẹ́nu ẹ pátápátá bámbámu. jeep jeep mọ́tò kì í ṣe chief. bẹ́ẹ̀ni òun náà rí lẹ́nu ẹ pátápátá ìgbà náà máa ṣí kọ̀tínà kejì wẹ̀ yìí flashman náà rí lẹ́nu gbogbo ẹ. flash screen. ok ok òun náà rí lí gbogbo ẹ pápátá mi ò sọ̀rọ̀ ìtorí pé ọ̀kẹ́ mọ̀ pé iṣẹ́ báyìí náà ń ṣẹlà ní mi ṣe mò ń talé kí n talẹ̀ kí n bá wọn ra lé kí n bá wọn ra lẹ̀ ni líyà púpà bá pè mí pé kí wọ́n bá wọn ta gbogbo nǹkan tó wà nínú kọ̀ńténà yìí mo sáré fún àmì lè brem ipe ta ló lè ní fáàsì brem rú tèmi. ẹ kí wàá ní tèmi nínú. mi ò lè dáṣẹ́ ẹ ṣe ìwọ ló lè parí iṣẹ́ ẹ fún mi á dá fún ẹ sórí blind tó wà lọ́kàn tèmi torí ọjà tó wà nínú kọ̀ńténà yẹn ìgbà tán estimate ẹ̀ tán pápátá eighty million to hundred million ló wà nínú ẹ̀. hundred hundred million. eighty million. bẹ́ẹ̀ ló wà nínú kọ̀ńténà yẹn. ibi tó rí mi ti tẹ̀lé pápátá orí mi tẹ̀lé pápátá nìyẹn pé ẹ́ ọmọdé yẹn ọmọ kékeré wáyé ni iṣu máa fún mi lè ten percentage ládùúrò owó yẹn mo ní kò sí wàhálà pé màá bẹ́ẹ̀ ka now mo wá bèrè lọ́wọ́ ìyá pípa mi ní ìyá pípa mi ní ta ni fádà ọmọdé yìí. isi ọmọ àdúgbò ló jẹ́ sóhun pé òun ò tẹ ẹ̀mọ́ bàbẹ́ owó ọmọ yẹ ah! mo á wò pé èmi á wá ṣàdúró iṣẹ́ tí mo fẹ́ ṣe fún ìtọ́ mo á bà tà á tán á wá fún mi ní ten percentage òun ló jẹ́ kí n sáré ro brain mi pé mo léèyàn tó lé brain ju tèmi lọ agbábíàká mo trust ẹ púpọ̀ jù sórí tí mò ń fẹ́ ṣe sẹ̀yí tí mò ń fẹ́ kó jẹ́ ká ṣe sẹ̀yí sóò kẹ́ ẹ mọ̀ poríkì oríkì tó burú ni wọ́n sọ mọ̀ òru là á ṣe kà bàbá ṣe lọ̀sán àlefara rẹ lọ níbẹ̀ mò ń fẹ́ kó jẹ́ ká bla yẹn ọmọdé ká bla yẹn gan. ká gbẹ̀mí ẹ̀. ẹ̀rọ kókó kó àtàyè ṣé kò sí ènìyàn líle. kò sí ènìyàn lé. tó o mọ̀ pé mi ò lè ṣe ṣùgbọ́n mo mọ̀ ẹ́ dáadáa mo mọ̀ ẹ́ lọ́sàn-án jòru lọ. eighty hundred eighty hundred million Lámídì. ìṣòro kékeré. ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ wàá fún mi ní time hmm. máa wo nǹkan tí mo lè ṣe sí i àbúrò mi ò yẹ fún mi ní time ó lè máa lọ tí n bá ti rò nǹkan tí màá ṣe sí màá pè ẹ́. E. <laughs> mo tẹ̀ jẹ́rìí ẹ̀ ṣé kò sí olè ọ̀kọ́kànlélẹ́ lóòótọ́. kò sí ìrànlẹ́. ẹ ṣe bẹ̀. ó títí ẹ nìyẹn gbé business hundred million wá sí ọdún sọ pé ẹ ṣe bẹ̀ ṣé ò ní orí tó ń rò ní. kò dẹ̀ sí búrẹ́dì àti bọ́tà nínú fíríjì. ó wà ń bẹ̀ lọ́mọ. Ah, <laughs> mo tẹ́ mo tún wọ́n jẹ́rìí ẹ̀. ìgbẹ́yìn tí mo lọ báyìí ó sún mi o. ṣé badmus. Hmm, eh, eh, the way ló ṣe ń display lórí eh, percent àti wípé a máa gbé chip ẹyọ kan a máa gbé fún kúlọ̀kúlọ̀kọ̀ kábíyèsí yìí tẹ̀ kéré but quantity èjì márùn-ún mẹ́ta mẹ́rin màmá ẹ má jẹ́ parapin olè nìyẹn o. badmus. four one nine ni mo rí sí four one nine. kí márùn. bẹ́ẹ̀ ni màá ayọ̀ ó wà mọ nǹkan filẹ̀ máa kọ́ lọ́gbọ́n kó mọ̀ yín sọ́jọ́mọdé bá ló ń gbọ́gbọ́n kíkú àkíkí máa sọ fún pé yẹ pàpà agbọ́gbọ́n. ìyẹn náà mọ bẹ́tà. àwa mú ẹ lọ sọ́dọ̀ ọmọ mi kan ebi tó wo ìyá gbogbo ayé ni ìyá jẹ lára àmú ẹ lọ sọ́dọ̀ ọmọ mi kan ọ̀gá ọlọ́pàá pàpàtà ni màá lọ ṣe gbogbo àlàyé yà lọ ṣe fún un sórí jíìpù kan tó ní máa yọ fún ọba tẹ́lẹ̀ tá a ti gbà fún yẹn kódà kò lè lu táyà èmi ò jiyàn ten percent tá a ti jọ sọ yẹn o a lè fún àmọ́ lẹ́yìn yẹn àyùrọ. màmá ìyẹn gan máa wà òkè ṣe rí ten percent kékeré ni six tó bá ti lè gbà mí then ó máa ṣe normal thing ànúrú ọ̀gá ọlọ́pàá yẹn sìn ó mọ̀ òfin kó yàtọ̀ sí badmus eh, dírẹ́sì ẹ̀ gan lùkù ẹ̀ ìsọ̀rọ̀ sí ẹ̀ gbogbo yẹn ń sòyìnbó kò ní mí nìyí kò ní kankan. ṣé pé kò gbóyìnbó. gbóyìnbó mama you have no sound to to to to kò tiẹ̀ sí nǹkan mama. òun ló gbóyìnbó jù ládùúgbò wa yìí. n kàn fi yín tọ́ yín jẹ ni mo ṣe wọ ọ̀gbẹ́ni yẹn onílẹ̀ lásán ni àwọn tó kàn máa ń ta rẹ̀ tó kàn ń gbà ni. ẹ bàbá mi. ẹ ma. ẹ jọ mẹ́ta. ẹ ma. ọlọ́run a máa gbà fún yín. àmín a wà pẹ̀lú yín iṣẹ́ tó lu wa bá ti parí òun lọ́lọ́run máa máa taari ẹ̀ sí ẹ lẹ́yìn ó wà máa ṣàṣeyege nù ó máa wá rí yín lórí ọmọ mi. ọmọ yín nìyẹn wa. ọmọ mi náà ni àbọ̀ kì í ṣe gbogbo ọmọ tí yóò bá bínú èèyàn náà nìkan lọ́mọ ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ti mọ èmi. kìyà àdúgbò. ìyá <laughs> ìyá gbogbo ọmọ yìí. ẹ pẹ̀lẹ́ báwo ni. ọmọ tẹ wá ń wò yìí kì í gbé ńlẹ̀ yìí ṣẹ̀ṣẹ̀ dé ni ìgbẹ́ ńlá ìyá òkè òkun ló wà àmọ́ dídé tó wá dé yẹn ó kó àwọn ọjà kan wá ní kọ́ńténà ó dẹ̀ ti ní ẹnìkan tó náà máa bá mójútó títà ẹ̀ ló bá wá bá mi pé màá ń ìwà fẹ́ yé wọn mọ́ arákùnrin tó fẹ́ bá mójútó ọjà wò ó ti ń dọwọ́ ru o ẹ mọ̀ pé ó ti dàlejò náà jà hmm. ó ti lọ tipẹ́ kò bójútó kankan mọ́ wọ́n ti ń fọwọ́ nàìjíríà wa yan kò wá yé mọ́ ọkàn ẹ̀ báyìí ìdílé ni tó jẹ́ pé àní gbọ́jà yẹn kúrò lọ́wọ́ ẹ̀ àmọ́ ẹni tó ẹ pé tó o bá fún tọrọ nú ẹ kò gbọ́dọ̀ yọ mo ní lọ́wọ́ tí ó mójútó yẹn ló agbègbè àbá. ẹ ṣe mà ẹ máa pẹ́ fún wa ṣé rí rí yín èmi mọ̀ pé kẹ́ ẹ pè mí kí wọ́n bá yín lé mi òtùbà tẹ ti wáyé náà no problem ẹ nọmba wà mà ọjà yẹ ṣé wọn ti ń tà tẹ́lẹ̀ ni àbí báwo. ẹ wọn ìbẹ̀rẹ̀ sí ta. do you know what bí màmá yìí sọ gan rèé jẹ́ yẹn kò tiẹ̀ yé mi àti àwọn tí mi ti bẹ̀rẹ̀ sí àbọ̀ yé mi tí eh, eh, eh, mi understand. nígbà tẹ́lẹ̀ ń sọ ti yé mi so ọjà ẹ̀ sáà ti kó dé màmá iṣẹ́ ìnáwó yín ló wà èmi á sọ fún yín anytime tí ẹ bá ti fẹ́ bẹ̀rẹ̀ tí máa ta ọjà yẹn ẹ pè àwa ẹ pè mí màá fún yín náà boys fún wa dúró tì wọ́n dẹ̀ bá ń package ẹ̀ owó yín á pé ọjà yín ò dẹ̀ ní mix. mo appreciate ẹ nǹkan tí mo wá kókó nìyẹn i really appreciate ti ẹ ṣe gan sa. àtàwọn boys o àti rẹ o gbogbo ilẹ̀ ẹ̀jẹ̀ lẹ́yìn. orúkọ tí mo wá gan-an nílé ẹ ṣeun kan. ẹ jẹ́ ká fún soft drink ẹ yẹ ẹ jẹ́ ká mú pilẹ̀ rere sílẹ̀ torí ọmọ o alọ́ba ẹ sọ́bẹ̀ ẹ sọ́bẹ̀ o à ẹ. ẹ ó kí ibolo wà báyìí ibolo dé báyìí ẹni máa sọ fún ẹni pé wọ́sàrọ̀ parks kọ́nà kan báyìí kó o dẹ̀ dúró síbẹ̀ ẹ màá pé am boys láti wá rescue ẹ̀ ń bẹ̀ yẹn só ti yẹ máa wọ̀ ni wọ́n máa kàn let's go. ẹ̀san bẹ́ẹ̀ ẹ̀san bẹ́ẹ̀ ó hà ee. làbí ni o òkùnkùn bírímù bírímù máa ń wọ bí mákì. bọ́dé bájímọ́ sí o. òkùnkùn bírímù bírímù máa kí wàá mú mi ní ilé mi. ìjọ tó ti mọ̀ mí sórí blood lérú mi rí. sódì ìgbà tí bá rẹ́jẹ̀ lẹ́nu ẹ kí tó bọ̀ kí tó bọ̀ kó payọ̀. ẹbí ìjọ ló ti mọ̀ mí orí gan lọ́wọ́ mi rí orí kí n yin gọ́ọ̀nù kí yí kápọ̀ nìyàn rí. ọba tó pa kọ́ yọ̀mí tó pa. èmi ẹ̀yin police station kẹ́ńwò mi ẹ̀ ti yẹn lọ́dọ̀ ẹni sùn ẹni sùn mama ẹni sùn sẹ́ẹ̀rì sẹ́ẹ̀rì sẹ́ẹ̀rì ẹni sùn dasọ̀tì sẹ́ẹ̀rì sẹ́ẹ̀rì tí a fẹ́ pariwo ojú mi ni ìtọ́jú pé mo ń ṣojú ọ̀rẹ́ mo ń ṣoore ni o. excuse me yes sir mr badmus yes sir don't say anything again yes ẹ má sọ gbogbo ẹ má sọ anything mọ́ gbogbo tẹ bá sọ sí pátápátá la máa lò against any court of law yes this is the way ṣùgbọ́n police station ṣùgbọ́n ṣojú yín ní àgbẹ̀bá ṣe mú klọ̀tì mi ká hándù nẹ́ẹ̀kì mi mọ́lẹ̀. máa ya gbogbo ẹ̀mọ́ ẹ lọ́rùn. ẹ jẹ́ kí la tilẹ̀kùn yàrá gbẹ. ẹ bá jọ wọlé olóògùn ni o. let's go let's go let's go. ìyá pípa ẹ̀rọ ọ̀fọlọ́pàá mú mi lílé mi lè ṣe kọ́kọ́ ìyá pípa. ta ìwọ ń dágbére fúnlé kó padà bọ̀ ta ló sọ fún ẹ kó padà bọ̀ níbo ẹ̀wọ̀n ló kù sí. o ṣé o thank you o ṣé. ta ló sọ fún ẹ kó padà bọ̀ ló sọ fún ẹ ṣẹ́ẹ̀dì ẹ mú dáadáa. ẹ fọkàn yín balẹ̀ ẹ ti fẹjọ́ sọ àwọn ẹ má wọlé mi. ẹni tó gbọ̀nà ẹ̀bùrú tó fi kọ́rọ̀ jọ o kò lè látúbọ̀ tán wúre ìtajà sílẹ̀ ń wa kò lè látúbọ̀ tán wúre. ìgbẹ́yìn ìgbẹ́yìn kó má lọ bèrè lórí ọmọ. ok chief Mr. Badmus kéèsì wọn lágbára díẹ̀ náà pé múra kéèsì ní ẹjọ́ tí wọ́n kọ sí ẹjọ́ pé àjàsílẹ̀ àbí wọ́n kàn jà so bàbá láti bí ìlú kọ sí pípé ẹjọ́ yẹn lè dé sà. sà kàlẹ́sì wọn àbí sà sà sà but ẹ. Uh, àwọn gangan ni wọ́n pààyàn kan sọmọ wọn tá máa pé bóyá ọmọ ń kọ́sà mọ́ no ẹ má wulẹ̀ pé àjì ẹ má wulẹ̀ pé àjì ẹ fi wọ́n sílẹ̀ mo ti kọ́sà no no ẹ má bínú sà mo ní a máa ok chief chief chief mo ti gbọ́ tí tí máa ṣe mo ti gbọ́ sà ẹ sà. sà ẹjọ ọgá kí ló ṣẹlẹ̀ sà. ẹ chief ló pè mí sí agbábíàká ọ̀rẹ́ wọn Badmus detain man criminal yes yes wọ́n ní ká fi sílẹ̀. why. sir yóò bí máa criminal yẹn. yes wọ́n mọ̀ fúnra ẹ̀ náà fóun ló pààyàn náà. sir but this man is a confirmed murderer now tábánikà filẹ̀ èèyàn tó pààyàn tá arrest kí ló dé àṣìṣe tiwa bí iṣẹ́. ìlú tá a wà yóò gbà bẹ́ẹ̀ ti ń sọ yẹn sórí akanso pé òfin òfin òfin àwọn kan wà tí wọ́n ju òfin lọ wọ́n kàn ń parọ́ pé àwọn àlàbí òfin ni òkè èèyàn pànìyàn everybody mọ̀ kó páàyà rẹ̀ gbé àtìmọ́nu sẹ́ẹ̀lì ló ṣẹ́ wa la ṣe ẹnìkan pè mí sí pé ká fi sílẹ̀ yẹ sí kágbé bẹ́ẹ̀ ká mo wá ń sọ fún wa pé ẹjọ́ yìí ẹjọ́ apànìyàn ni ó ní ṣé kò ń pe IG jọ tó wá pe IG sẹ́nu IG ò ní control wa pé ká fi sílẹ̀ aṣọ àdìbò lọ́rùn tèmi ìwọ náà ní wọ́n ṣe mọ́ ìwọ gan wa tó wà wá sẹ́yìn ṣe ni ẹ jẹ́ ká wò béèrè tí akọ́yà kan sọ ẹ jẹ́ ká fi máa yẹ sílẹ̀. yá ṣe ṣe sá kọ́tà ń fà láti jẹ́ kó yé mi ni pé a máa fi. yes a máa release bó fi wà nǹkan sórí òfin wà fún kọ́ńtù tá a wà yìí òfin tó máa nǹkan ò mẹ́ nìkan alágbára lọ́gọ́fin nílùú wa yìí my friend ẹ jọ ọgbọ́n mi sọ fún gbọ́ ẹ lọ release máa yẹn. bá mi ṣe ń jà kínní sí animal kingdom. ẹni tó gbọ̀nà ẹ̀bùrú tó fi kọ́rọ̀ jọ o kò lè látúbọ̀ tán wúre ìtàjẹ̀ sílẹ̀ gbogbo wa ẹ má bèrè dájú làwọn. kò lè látúbọ̀ tán wúre. ìgbẹ̀yìn ìgbẹ̀yìn ni ẹ já wà wò ààyè. kó má lọ bèrè lórí ọmọ. kó má lọ bèrè lórí aya. ìgbà tá a bá lọ ta ò sí láyé mọ́. ọmọ níwò lédè ẹni ò hà ọmọ nǹkan tó máa ṣẹlẹ̀ àwọn òyìnbó mi ń bọ̀ láti abroad mo dẹ̀ fẹ́ kó lọ pàdé wọn ní airport ó máa mú ọ̀bọ̀ nílé so o gbọ́dọ̀ pé right now kó tètè máa lọ sí airport ó mọ̀ pé ó dọ̀ máa wà lọ́nà ọ̀bẹ tí n bá ti drop nsìn kó tètè pé kó lọ meet wọn sọ pé kó ṣe kíá kó ṣe kíá nítorí ó agbábíàká ọkùnrin mẹ́ta ló wà. Ah! tọ́jú ara ẹ̀ láì tẹ̀ tí. ayayaya àjànà kó o gbé jọ lẹ́sọ̀ jagunna bí agbọ́n mi bí ẹni lági kára. làlejò. agbábí ẹ̀ka o. báwo ni kí ló ń ṣẹlẹ̀. ọkùnrin ló wà àlàáfíà ló ń ṣẹlẹ̀. inú mi tẹ̀ dùn yí pé o gbọ́ tí mo bá àwọn ọmọọṣẹ́ mi sọ̀rọ̀. ẹ ẹ sọ pé kan lọ bá mú àwọn òyìnbó tajọ ń ṣiṣẹ́ wá sílé so wàá wá máa lọ sílé nsìn. kí n máa lọ tí n bá ti parí pẹ̀lú wọn màá gbé ẹ̀ sọ àwa sọ tiwa. agbábíàká agbábíàká agbábíàká ọwọ́ kì í pẹ́lẹ̀ sá kékeré tó ń tó ń wẹ̀ bọ́ bá pẹ́lẹ̀ kò dé akéèké akéèké á bá ìtì ọwọ́ ẹ̀ pípọ̀ jù àdá fún un sórí bó bá pẹ́lẹ̀ àpò ònìyàn ònìyàn ń ná kéṣe wú ni o èmi fàmí ní èdè owó sórí business lè wà láàrin àwọn méjèèjì sẹ́yìn. làmìdí ṣé o trust mi mọ́ ni. jípẹ́ mi ò trust ẹ mo trust ẹ mo mọ̀ pé ònìyàn ló wà ṣùgbọ́n bó bá pẹ́ làpò ẹ wàá ná nítorí pé náwó náwó ló wà. now mo fẹ́ kó jẹ́ ká mówó iṣẹ́ rẹ̀ ká ṣe lè percentage kíákíá kólíkálukú àgbẹ̀tọ́ ẹ. ok mo ti gbọ́ báwo ló ṣe fẹ́ ká pẹ́. àdàbọ̀ ẹ̀ ẹ rí n tí mo rò pẹ̀lú sharing formula yìí ni pé mo fẹ́ kí èmi tó ń mọ̀ pé mi ló múṣẹ́ wá kémi àgbà sixty percentage. sixty percent. kí wọ́n fàárẹ̀ fàárẹ̀ pẹ̀lú àwọn ọmọọṣẹ́ kẹ́ ẹ gba forty percentage. ọ máa ń fọ́ nìkan nígbà táwa tá a pààyàn ah, tá a gbẹ̀míyàn àwa mú forty ìwọ tó kàn mú iṣẹ́ wá lásán tí ò ní nǹkan kan ni tó ò ná ẹ ní nǹkan kan ah, wàá fẹ́ gba sixty níbo náà ti ń ṣe bẹ́ẹ̀. ẹ̀mí èèyàn la pé èmi ni mo pààyàn agbábẹ́ àkàṣe ló ìwọ kọ́ òun pààyàn ó kàn láwọn ọmọọṣẹ́ tó burú lẹ́yìn ni àwọn ọmọọṣẹ́ ló la pààyàn ìṣìwọ́. táwọn ọmọọṣẹ́ mi bá pààyàn ṣé èmi kọ́ ni mo pààyàn yẹn ta ló ràn án ọmọọṣẹ́ ṣé wo ṣe lọ bá wọn yí pé kán bẹ́ẹ̀ pa bóyá wọn á dẹ lóhùn. tí àbá pẹ́ tá à ń sọ̀rọ̀ ẹ̀ ṣé owó tó ń sọ̀rọ̀ ẹ̀ ṣó máa ṣe pín mo bèrè ni o ṣó máa ṣe pín. kò lè ṣe pín ṣùgbọ́n tó mọ̀ pé èmi ti ní ten percent lórí ẹ̀ tẹ́tẹ̀lẹ̀ ṣùgbọ́n mo ti lé ten percentage lórí ẹ̀ ohun tó máa ṣe ni pé owó ọ̀tá àbọ̀ rẹ̀ yọ percentage tẹ kó níbẹ̀ kémi àwọn ten percentage káàṣì wá bí. ó ṣe rí i pé ò ní làákàyè làákàyè kékeré báyìí kò sínú orí ẹ̀yẹ ò ní ọpọlọ rárá rárá ọgbọ́n ẹ̀yẹ kan báyìí kò sínú orí ẹ̀yẹ ẹni tó sọ pé òun lálàá òun rí ẹni mọ́ṣúárì onítọ̀hún òpùrọ̀ onítọ̀hún òpùrọ̀ sórí ìbọn tí mo fi parákùnrin yẹn mi ò tí ì dá padà ó dàbí ó sì níṣẹ́ tó fẹ́ ṣe. agbábẹ́ àkáhùn agbábẹ́ àkáhùn má jẹ́ kó mi àgbàrá jọ. mélòó lójú ẹ mò ń sọ fún ẹ o ó ti ń jẹ́ kó mi àgbàrá jọ mélòó lójú ẹ o dèyí libi tó dé yẹ pátápátá tètè jẹ́ ká ṣe sharing formula kó líkàlùkù àmà lọ́ọ́ lè tẹ́ ẹ ni o. ṣo fẹ́ gbòòtọ̀ rọ̀ ah. ó mọ̀ ẹ́ pé inú mi dúdú kan ah. so ó kárí mo ti mọ orú ẹ̀dá lò jẹ́sẹ̀ yìí gbogbo ọjọ́ tí n bá dẹ̀ ti wá bí bọ́pá tó gbé dírínkì fún mi mi lè mú dírínkì lélẹ̀ àmọ́ mo ti mọ̀ pé ọmọ tó máa ṣe tètè la wá tó máa ṣe fún mi sẹ̀ sórí wẹ́ẹ̀ tó ń ṣọwọ́ sí mi yẹn ọwọ́ tó ń ṣe wẹ́ẹ̀ gbàgbé ẹ o ìṣèmí ló ń ṣọwọ́ sí o ìṣèmí ló ń ṣọwọ́ sí o tètè jẹ́ ká pín yẹ o. sọrí lórí ọ̀rọ̀ owó tó wá ń sọ yìí. màá fún ẹ ní ọjọ́ mẹ́ta kó fi lọ kó padà lọ sí ilé kó lọ sun oorun tọmọkùnrin sùn kó sùn kàkà kó bẹ́lẹ́dẹ̀ sọ̀rọ̀ thirty percent péré ti fẹ́ yànda fún ẹnu owó tó wà lọ́wọ́ mi bóyá o máa gbà o àbí o ní gbà ṣó wá rí àdúrà tèmi ni wípé kẹ́lẹ́dẹ̀ sọ pé òun ò fẹ́ so a lè jẹ́ àjẹmọ́nu ti tèmi. agbábíàká ọ̀hún agbábíàká ọ̀hún ọ̀rọ̀ tá a ṣe ti lè fi jó ṣọ́wọ́ ọ̀rọ̀ tá a sọ lè kò dì má jẹ́ kán gbọ́ lẹ́nu sixteen room ọ̀rọ̀ tá a sọ lè kò dì má jẹ́ ká yé wọn bá wa gbọ́ lẹ́nu sixteen room. Hmm? anyway sorry òótọ́ mi bá jà òun ṣe ẹni tó yẹ kí n máa dún níwájú ẹ máa bá a ṣe wọ́tọ̀wọ́tọ̀wọ́tọ̀ ọtí yẹ tó bá ṣe tán sórí ilẹ̀kùn tó bá ti padà wọ́n ti jẹ́ ọtí. bàbá mi agbábíàká agbábíàká lóòótọ́ nínú sixteen room ẹni tí wá bẹ́ẹ̀ lóòótọ́ inú sixteen room ẹni tí wá bẹ́ẹ̀ ṣùgbọ́n màá jẹ́ kó mọ̀ pé ọmọ àwórí tààrà tàlẹ́ mi wá nítorí pé mo wá gbé jẹ́fú ẹ wọ́n fẹ́ ṣò mí pé o ní bírèmù jù mí lọ nǹkan mi á ṣò ẹ pé mo ní bírèmù jù ẹ lọ màá kó nínú ilé ẹ. lórí ọmọ kó má lọ bèrè lórí aya ìgbà tá a bá lọ ta ò sí láyé mọ́ ọmọ oníwò lédè ẹni o à ẹ jẹ́ ká mú pilẹ̀ rere sílẹ̀ torí ọmọ o alọ́ba ẹ sọ́ńbẹ́ ẹ sọ́ńbẹ́. tó sọ pé òun lálàá òun rí ẹ ní onítọ̀hún òpùrọ̀ onítọ̀hún òpùrọ̀ sórí ìbọn tí mo fi parákùnrin yẹn mi ò tí ì dá padà ó dàbí ó ṣe ní iṣẹ́ tó fẹ́ ṣe. ìwà ìbàjẹ́ dòun ẹ̀wà ó ga ìwà ìbàjẹ́ dòun ẹ̀wà ó ga alága jù ẹgbẹ́ òkùnkùn ẹgbẹ́ òkùnkùn ẹgbẹ́ òkùnkùn mi lójú mọ̀ sí. lílú lèmi lẹ́kẹ̀. ọ̀gbẹ́ni. ọ̀gbẹ́ni. akilapa ẹ jọ akilapa ẹ yé torí tọlọ́run kí la gbá bí àká ni mo ti fún òkú ọkàn. tó bá ti ra gbá bí àká ló má bá sọ ṣùgbọ́n. ṣàgbá bí àká ni mo ṣe kíní ọkàn gbogbo gbogbo ohun tí mo ṣe máa rà. ẹ̀mí. ó di ẹ̀dá tuntun ohun àtijọ́ ti kọjá lọ ohun gbogbo sì ti di ọ̀tun ṣeré mi náà tí mo dúró síwájú yìí ojú ti rí tó ní ọdún náà lọ́hùn èmi àtàwọn colleagues mi nígbà tá a ṣe tán school tí wọ́n post wa sí ìlú kan oríṣiríṣi nǹkan ló dá lára some of them ló kú ló bá lọ. Hmm. tẹ bá fàyè fún Jésù tẹ gbà gẹ́gẹ́ bí Olúwa tó lè gbà láyé á mú yín jáde kó nínú gbèkùn tẹ́ wáyé láìpẹ́. ti ṣetán láti fààyè mi fún Jésù torí ṣeré kì í ṣe pé ẹgbẹ́ yẹn ó wù mí láti join torí pé jẹ́jẹ́ mi mo ń lọ́nu school àmọ́ gbà tó ti di pé ìnira mi ò ní choice kó má di pé máa gbẹ̀mí mi lójijì àmọ́ mi mọ̀ pé ibi tó máa padà wá yọrí sí rè àmọ́ ó ti fa èmi fún Jésù kọ́sùn mọ̀ pé ọjọ́ ọjọ́ kan máa kó náà àmọ́ ẹ. inú mi dùn nítorí pé ṣetán láti fààyè fún jésù mo sì fi ń da lójú pé láìpẹ́ láì jìnnà jésù fúnra rẹ̀ á mú yín jáde nínú àhámọ́ yẹn ẹ mú wọn yẹn wá ká gbàdúrà ẹ máa wí tẹ̀lé mi jésù olúwa. jésù olúwa. mo gbà ọ gbọ́. mo gbà ọ gbọ́. gẹ́gẹ́ bí olúwa. gẹ́gẹ́ bí olúwa. àti olùgbàlà mi. àti olùgbàlà mi. o ṣé. o ṣé. fún ìtúsílẹ̀ mi. fún ìtúsílẹ̀ mi. jésù. ẹ sáǹdẹ̀ ẹ̀san bẹ́ẹ̀ o ah, àyè. Eh, eh, eh. òkùnkùn bírímù bírímù àwọn òde mákì. òkùnkùn bírímù bírímù àwọn òde mákì. ìwà ìbàjẹ́ dòun ẹ̀wà ọ̀gá. ìwà ìbàjẹ́ dòun ẹ̀wà ọ̀gá alága jù. Oh, ẹgbẹ́ òkùnkùn ẹgbẹ́ òkùnkùn ẹgbẹ́ òkùnkùn o.